ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ lẹ́yìn tí jésù ti kú àwọn obìnrin mẹ́ta wọ́n mú tùràrí wọ́n lọ sí ibi ibojì nígbà tí wọ́n dé ibi ibojì wọ́n rí tí ibojì ti ṣí sílẹ̀ ẹnu yà wọ́n nítorí pé wọn ò rí òkú jésù níbẹ̀ àwọn áńgẹ́lì méjì kan yọ sí wọn pé kí wọ́n má bẹ̀rù èéṣe tí wọ́n fi ń wá alààyè láàrin àwọn òkú ẹ rántí wípé ó ti sọ fún yín wípé wọn ó fa òun lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́ wọn ó fìyà jẹ òun wọn ó pa òun lẹ́yìn ọjọ́ kẹta òun ó jí dìde kò sí níhìn ó ti jí dìde gẹ́gẹ́ bí ó ti wí lẹ́sẹ̀ kan náà àwọn obìnrin mẹ́ta yìí gba ọ̀dọ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ nígbà tí wọ́n dọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn wọ́n ṣàlàyé ohun gbogbo tí wọ́n rí àti ohun tí wọ́n gbọ́ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ò gba ohun gbogbo tí wọ́n sọ gbọ́. ní ìrọ̀lẹ́ jésù yọ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ojú ọ̀nà ó wí fún wọn wípé àlàáfíà ni ẹ̀rù bá wọn nítorí pé wọ́n rò pé àǹjọ̀nú ni ó ń bá wọn sọ̀rọ̀ jésù wí fún wọn wípé ẹ má bẹ̀rù èmi ni ó fi ọwọ́ àti ẹsẹ̀ ibi tí wọ́n ti kàn ní ìṣó ó fi wọ̀n wọ́n. àwọn ọmọ ẹ̀yìn kò sì gbà á gbọ́ nítorí wọ́n kún fún ayọ̀. ó béèrè fún oúnjẹ wọ́n fún un ní oúnjẹ lẹ́yìn tó jẹun tán ó wí fún wọn wípé àti kọ́ wípé wọ́n ó fìyà jẹ mí wọ́n ó sì pa mí ní ọjọ́ kẹta òun ó jí dìde lẹ́yìn èyí jésù wí fún wọn wípé kí wọ́n dúró sí ìlú yẹn kí wọ́n má ṣe kúrò ní ìlú yẹn títí agbára ẹ̀mí mímọ́ yóò fi bà wọn